Senhor, Pai. àdúgbò ní nǹkan ká ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní gbogbo tí ń dé ìyàwó ọ̀gá àtàlẹ́ àyè ìgbà máa ń wọlé jù bẹ́ẹ̀ nígbà náà E na ìlọsí gbogbo ẹja lámú báwo láàrin ẹja àtàwọn ọmọ ní ọ̀rọ̀

nítorí pé èyí ń ṣe ìyá máa ń ṣe ẹ̀yìn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu níbi ìmọ̀ àṣẹ. àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tẹ̀yà máa ń ṣe nínú iṣẹ́ nígbà ọ̀gbàgbé ẹ̀yà ọ̀gbàgbé ẹ̀yà náà. ìrẹ̀lẹ̀ àwọn ọ̀gbìn ṣe báwọn ní ń san ní tí wọ́n ti ṣe fún lẹ̀tẹ̀lẹ̀ ní san bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ wọn ti bẹ̀rẹ̀ kí ló fi tẹ̀lé ó fi lé fún ara rẹ̀ tẹ̀lé. wọ́n dá àwọn ọmọ sọ́dọ̀ aláwọ̀ àwọn sọ́dọ̀ alábì ana wà nàbìyúnà kọ́bìlì àwọn nàbìyúnà kọ́bìlì anábìyúnà tó lọ́lá ní tí mo fẹ́ lòdì sọ̀rọ̀ táwọn ànábì tó ṣáájú mi gbogbo wọn tábàlá tí wọ́n sọ̀rọ̀ wọn àsọ̀rọ̀ lẹ́ka tó lọ́lá tó láàyà ìlànà ìdáhùn láṣà ìkà láwọn olùgbẹ́lẹ́gbẹ́ wọn làwọn ìhàmù ọ̀wọ́ yà láwọn ìṣẹ̀lẹ̀ wọn. anábì sọ̀rọ̀ àwọn àlẹ́ nínú rẹ̀ ágbẹ́lù lébì àti ágbẹ́lù gbìlá méjì kálíbà àwọn pàtàkì àmì àwọn. máa bè náà ọ yẹ ká mójútó àbí òun yá mójútó ìgbà tó sọ bẹ́ẹ̀ tán àwọn mẹ̀lẹ́kà wa sọ fún ibi yọ̀ọ́ àkókò ọlọ́wọ́ sí kí ọ. ádámù wa dá ìlú rẹ̀ tára wá sí kí làwọn sọ̀rọ̀ àbí làwọn ń làwá sí. yẹ́sì ókè. ókè wọ́n lẹ́nu yóò sọ ìpèsè burúkú ṣe bẹ́ẹ̀ tí ádámà tó kọ́kọ́ sọ lórí ìdàgbò yìí ọ̀rọ̀ àwọn àmì ọ̀rọ̀ àmì ọlọ́kọ̀ wà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ kí lànà mi kọ́ ayé tá a bá kọ́ tá a bá dín lójú ọ̀rọ̀ ayé tó dá sọ. ìyá àná ádámà àti gbogbo wa náà bá fẹ́ gbọ́dọ̀ ọ̀rọ̀ lórí wọn làwọn kọ́ bá àti sí ìtọ́jà àbúrò àkọ́mọ ìyá àkọ́kọ́ jí ojú ọ̀kọ́kọ́ jáde lẹ́nu rẹ̀ alhamdulilayi ọ̀rọ̀ tí ádámà kọ́kọ́ sọ alihamudu ó sì dóore torí pé tọ́tẹ̀lẹ̀ ní wípé ó rí bẹ́ẹ̀ èdè ọlọ́run ní àtọ̀rọ̀ fún anábìrì wá sọ ọlọ́pàá rẹ̀ bóyá àtúrò ẹni màtá náà kò sọ bẹ́ẹ̀ nígbà ọba jí àárọ̀ gbọ́dọ̀ tó gbé fọlọ́ fún torí àyùmọ̀ iye títí ẹ̀dọ́ ọlọ́run ọba tó láàrin ká tí àwọn tí ọkọ̀ kọ́ wà jẹ́nu ọlọ́run ẹ̀rẹ́bí ni alihamaduna ẹ̀rẹ́bí ni àwọn àkọ́kọ́ ẹni tí fọ́sì ti àwọn ẹ̀rọ máa wà jẹ́nu nípele nípele ó ní àwọn àkọ́kọ́ ẹni tọ́lọ́ kọ́kọ́ jọ̀ ń dá fún kí wọ́n wọlé àwọn tí wọ́n sọ̀rọ̀ صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة بحيث نشاء ونعم أجر العاملين الحمد لله بطل فلا يسوى الدولار بطل عليك المؤمن وتقول الملائكة قل لك القيامة قل يا ملائكة حال wọ́n máa kú ó tó lẹ́gbẹ̀ẹ́ ní ìkẹ́kẹ́ ń bẹ tá a máa ń tọrọ fáìlì náà bì lẹ́yìn ìgbà tí a kò ló bá kò ló tán kí a kò àyìnbó ọ̀gbọ̀n ìbàṣọ́ àdúrà ẹ̀kọ́ àyìnbó ọ̀gbọ̀n ìbàṣọ́ kí ni túmọ̀ náà àyìnbó ọ̀gbọ̀n ìbàṣọ́ ààyè ọpẹ́ ààyè yìí alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò ẹ̀sán tó yọ ẹtí gbogbo ànábì ọlọ́run tí wọ́n ti sáájú òun ní ọ̀sẹ̀ kálíbà àwọn pàtàkì ámúlò àrẹ́sọ́lá aléwájú ọ̀sọ́lá mọ̀rí tó bá dọjọ́ àìkìyàmà lọ́lọ́nà ọ̀bọ̀ ọba tó láàrẹ́ ga kó tó dájọ́ láàrin àwọn ẹ̀dá àwọn ìwé òyìnbó lọ báyìí ẹ wo ẹni tó lọ́wọ́ ọba tó láàrẹ́ ga tí ń dá láti gba ayé ti bẹ̀rẹ̀ títí dì sí i láti wá sùn kàkà yóò wà nípa bó láti wà. gbogbo wa wà ló sáàyè kan náà táwa lọ ìgbésùn á ọkọ̀ dá àtọ̀rọ̀ táwọn sọ nígbà àpapá yẹn ṣe pọ̀ kì í sọ̀rọ̀ àwọn ọlọ́pàá lọ́nà mílíọ̀n rẹ̀ àwọn èèyàn wà lọ láàyè náà ọlọ́run ọba fúnra rẹ̀ wọ́n wà lọ láàrin lọ́jọ́ náà débi wípé ó ń rùn àwọn tí wọ́n lọ pa sáyẹ́ǹsì wọn bó ṣe jìnnà bó ṣe jìnnà sí ọbẹ̀ dé ìlẹ̀ ọlọ́run ló sùn máa kú kù sí ọdún fẹ́ bóòlù ṣe jìnnà tó fi ta ara rà bẹ́ẹ̀ rárá ọmọ ilé ọ̀sán mú lọ rẹ̀ pé ṣùgbọ́n lọ́jà ìyá màá ló sùn wọn ìwà lọ́wọ́ àyẹ̀kọ́ ní wàhálà ọkọ̀ débi wípé bíṣẹ́ kálukú bá ti mọ lóògùn ti mú wa òògùn tó gbọ́dọ̀ àyà àlùkò àwọn yóò máa lù bẹ̀ ó máa lù nínú òògùn wọn wàhálà yóò wà pọ̀ lọ́rùn wọn àdìyàtọ̀ láì sí ìdí ìdájọ́ yóò ti gbẹmí lọ́rọ̀ rẹ̀ kàṣà wọ́n dàbí àkọsí lọ́wọ́ tó ti gbèsè ìdúró méjì náà àwọn ènìyàn wà máa sáré kí wọ́n máa dààmú pé kọ́lọ́mù àwọn adájọ́ kọ́kọ́ ni wọ́n máa yẹ̀rẹ̀ bá lọ́wọ́ àwọn ó wà lọ bá wà lọ́dọ̀ lọ́dọ̀ wọ́n lọ bá àdébí wọn ní wọn àlejò sọ̀rọ̀ àtàwọn ìlẹ̀ lórí nínú wọn àkọ́kọ́ ẹni ọlọ́run bá ń ṣe dáhùn wọ́n ti kọ́kọ́ lọ bá ádámà síwájú rẹ̀ tó wọ́n ti sọ wọn pé àkọ́kọ́ ní mẹ́jẹ̀ wọ́n jẹ́ lórí ìwé lọ bá torí 那按照多少？ lára ibi lẹ́yìn ọ̀rọ̀ pé ṣé tí wà ní ọ̀rọ̀ àwọn á sì parọ́ tó bèrè. àjọ ìjà àjọ ọ̀rọ̀ sílẹ̀ àjọ ẹbí mi níta pé yọ ọ̀rọ̀ gbogbo yàrá àwọn wà ní mọ́sálásí òde ìgbà bẹ̀rẹ̀ nítorí bẹ́ẹ̀ lómi ìdẹ̀tẹ̀ yọ ní jẹ gbogbo tí ìgbésí ayé lómi ìdókòó lé lórí ṣe gbé owó fún ìkàlẹ̀ fún ọ. ọlọ́run ní ìṣẹ̀ wa alẹ́ bí ọ̀sẹ̀ ní wà sọ ilé ọlọ́run ọ̀yà àti lóko wáyé kí lọ́ọ́ fẹ́ ṣe. àwọn èèyàn sọ ọlọ́run ọba ọba tó la ẹ̀ka jẹ bí àwọn bàbá wọn. ìtàbẹ̀ yìí olè sí láti olè sí baálé ilé wọn àwọn làwọn ń ṣe sọlọ. ìrẹ̀lá wọn fọ náà ní ọlọ́run ní lọ́wọ́ ẹ̀sìn. arábìnrin ti bá kọ́kọ́ lọ ní kọ́kọ́ 加一个。 bá mójútó òní èkó rè tó o bá mójútó àìmọye nínú ẹ̀jọ́ ọlọ́run ó sì mọ̀ ọlọ́run bá lẹ́tọ̀ọ́ sí i ọlọ́run tó wá mọ̀ wípé àwọn ènìyàn kan ń bẹ tá à ń ń gbégbé ẹkú tí wọ́n lẹ́tọ̀ọ́. láàyè omi nínú ọ̀pá ọlọ́run bá sọ àwọn ààyè tó lè ní ìyẹn ti ṣe ìyẹn ti pẹ́ fún ọlọ́run ní wàhálà òní àwòrán ní sàmà wà àdúrà yẹn àwòrán ọlọ́run gbogbo ẹ̀yìn lórí yẹn ààyè nígbà ní sáyẹn ọlọ́run gbogbo yẹn gbogbo apẹ́ àti ẹ̀yìn ní sánmà ààyè nígbà ní sáyẹn ọlọ́run bá lọ́wọ́ òní ààyè ọ̀sán ní ẹlẹ́yìn sọ́ọ́ fún mi ìgbà tó dé kò ní nínú kọ́sọ̀sì ó ní wọ́n làwọn ní amúlò èyí òwúlá wáyé láàyè wọn ọlọ́run ní pé ní ilé ayé àsìkò pàmì sẹ̀lẹ̀ ọlọ́run ní ìsẹ̀mí àkọ́kọ́ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ọgbẹ́ àti ẹni tí wọ́n bá dún bẹ̀rẹ̀ lónìí wáyé láàyè wọn ìgbà tí wọ́n bá tún dọ̀rọ̀ kí wọ́n tún bọ́ sínú sàmánù gbogbo ọgbẹ́ àti ẹni tọ̀rọ̀ sẹ́yìn lẹ́yìn àyàwó lè láàyè wọn. tó yẹ ara ìsíwájú ọlọ́run ni rọ́bù láàlámì òun ni rọ́bù nínú èdè lárúbáwá nínú kẹ́límà tó ní èdè lárúbáwá tí ò sí ọ̀rọ̀ mi nínú èdè mi tó lè ju òun rọ́bù kò sí ọ̀rọ̀ mi nínú èdè tó lè ju ìyẹn ló dé kí àwọn ọba nínú púpọ̀ àìmọ̀ yẹn yẹn wà kálọ̀ ọ̀rọ̀ yẹn ń bi sọ́ra ìgbẹ̀gbẹ̀ àlàmù ìjẹ́sí kọ́ rọ́bù báyìí wọ́n wá fi kú tí o ti sáyẹ̀ níbi ọ̀rọ̀ yìí kò sí ọ̀rọ̀ tó lè tu nínú ìwọ ṣùgbọ́n lè tún bàbá ó lè tún bàbá ó lè tún bàbá bẹ́ẹ̀ náà ni ọ̀sán ọ̀rọ̀ tó lè tu ní Yorùbá. alhamdulilayi. يعلم العالمين العالمين جمع للعالمين ariwo kò lè sí láì dájú kò lè sí láì dáhùn kò lè sí láì dọ́gba kò lè sí láì dódò kò lè sí láì dá owó kò lè sí láì dọ́là kò lè sí ọlọ́run tàbí lójú àwọn nǹkan yẹn ọjà tó bẹ tí àbùkù wa fi wé ẹnìkan ń bẹ lábẹ́ ń bẹ lókè ìdìbò kí n tó ti kúrò ní dání tó ṣe wípé òun kọ́ dáa ìbá ṣe pé adẹ́dà ń bẹ ipò ìyá adẹ́dà àbí bẹ́ẹ̀ kọ́ eléyìí wọn máa tẹ́lẹ̀ pé níbi ọlọ́run bá ní ní ilẹ̀ ẹ fún wa wípé àlọ́ ọlọ́run bá wa tọ́lá ẹ̀ka òun bẹ ó sì wà nítorí pé àyà alábòkú tó bá ti àkọsọ́rọ̀ kúndùn máa sí wàhálà àhálà gbogbo wọn wá ń jẹ́ àmì fún ọba adẹ́dà ti sọ̀rọ̀ fún wa ó náà ló ṣe ìdájọ́ wa alihamudulilayi yọrọ. lágbájá èèyàn gbé nínú tó kéré jù nù wọn tá a bá wọn ní ẹranko mélòó nìyẹn tí ẹranko mélòó àti àbí wọn yìí àbẹ́sì àbáwọn ẹranko míì ti ń bẹ ní odò náà mà àbá àtòkè tá a bá yọ àmà fọ́ òkè mélòó nìyẹn láyọ̀ mẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba tó la ẹ̀ka fún ti já kéré náà tá a tó mi tá a tẹ́ já ni bá a ti kí ni kí ọlọ́run wá dúró láfún alóòrò ní ọkùnrin kọ́dà. ilá mi máa fi sàmì wípé alọ́lọ́run kan bá tọ́lá rẹ̀ kọ́ bá tí kì í bá ṣe bẹ́ẹ̀ inú bí dọ́dọ́ fi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ló ṣòro darí. ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọ̀yọ̀ ènìyàn kan bẹ́ẹ̀ láàbà fún wọn kó sì mẹ́tò wọn dá. Ah, kí sì máa kó sì mẹ́tò bí kí ni yóò sì lọ́sì lọ́sì kò ní lórí pé kọ̀ alhamdulillah rabbil alamin. ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ká lọ́ba tó pẹ́ tó sí lọ́ba tẹ́yìn tó sí òun ló sì ní gbogbo ẹ̀dá òun náà ti sì darí wọn. àwọn ẹ̀dá rẹ̀ wá ń jáwé yìí fún mi bẹ́ẹ̀ tí wọ́n bá kọ́ ń gbégbèsè rẹ láyé ṣé ò ń gbé ìgbésẹ̀ pé ọlọ́run bá ń wù ọ́ ọ̀dà ọ̀fun mà eléyìí ò ní kẹ́ wá kọ́ ǹjẹ́ wọ́n mọ̀ wípé ẹni tí ọba mà ti wá ẹni ò lè má ti lọ ẹni gbogbo wáyà gbogbo wáyà yìí ẹni tí ìbá ti ṣe òun níbẹ̀ tó lò ní tó bá jẹ́ sábà ọ̀fẹ́ ìlú tó bá jẹ́ sábà ṣùgbọ́n ìkọlọ́bí ẹ̀fẹ́ lórí pé àìmọ̀ yí ń bẹ nínú ẹni táwọn ènìyàn àtẹ́wìtì àti tẹ̀mí ẹ̀ tọ́lọ̀ kò sí sí tọ́lọ̀ sí ìwọ ọmọdé láyé wọ́n sì gbé àwọn ẹlòmíì wá ń bẹ kò sẹ́ni tí ń lé wọn kò sẹ́ni ó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ wọn bá kàn sáàbù tí wò yí wọ́n sì wá pàdé. wọ́n ń sáàbù kí wọn panu wọn ní èyí ẹ̀yà kò sí wọ́n sì lọ bá pàdé. òlè ìdánimọ̀ máa ń إن الموت الذي تبرئ

ọmọ tí wọ́n fi ń sẹ́ ìràwọ̀ wá sọ wọn wípé alámọ̀lọ́rọ̀ ń bí ká ní náà wà ní ìdá ìrẹ̀ musa ìwọ̀ ìwọ́n tó ṣe pé àwọn tá a tọ̀ wọ́n dàbí ìtura ní náà ṣe àwọn ọ̀rẹ́ kà sí ní àìmọye ọdún lórí lọ́dọ̀ wa tá a bọ̀ tó ò níbi tí ò ní rà wọ́n tó ò ní bàbá tó ò ní yàtà àjọ ipa tó tó ní bàbá àyíká bó ṣe ń ṣe olórí ìlú èdè kan ọlọ́run ló ń ṣe ìwọ́tọ̀ máwọn ọmọ iṣẹ́ ìdílé yẹ ó láti ọdún àwọn tó kú lẹ́rù ìlọ́wọ́ mi wá túlẹ̀ wá bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ pẹ̀lú bí ọ̀dà wà máa ọ̀rọ̀ ilé ọ̀dà aláàbò tó ń gbé gbogbo ayé ẹ̀ẹ́dọ̀ lọ́wọ́ wà tá a lè bá bẹ́ẹ̀ sàkóso kí ni ń tọ̀ wọ́n sọ yìí pípa àwọn ọmọ ìlú yàrá bí ó ní wà ni buhari yẹn lè pè é ní kí ni tó pè lọ́wọ́ tó kí kí ni jẹ́bẹ̀ kí máa báyìí. létí bí aláwọ̀ lóru sàmáwá ọlọ́run níbi kúrò lẹ̀ ọba tó ṣe mú òun lórí ìlú rẹ̀ wàjà áwùn gbogbo lẹ̀ wà máa báyìí áwùn máa àti tí bẹ́ẹ̀ láàrin méjèèjì ní bàbá yìí wà lọ́wọ́ kó ló máa sọ. ọlọ́run bá sọ fún aláwọ̀ lójú lẹ́yìn náà bá ní àgbáyé wọn lọ́gbà yìí wọ́n ẹlòmíì náà kó ayọ́lọ́gbó sàmáwá kí ló bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ lọ́wọ́ wà ní ọ̀rọ̀ kùlẹ̀ ara mi làwọn olùgbogbo àgbáyé ọwọ́ aṣọ fún akẹ́ tí ń jẹ́ gbogbo àgbáyé ní àsàmà wá àti gbogbo ẹ̀jọ́ lọ́wọ́ bá ti ń bẹ́ẹ̀ àti lè ta àti lè ta ta àtàwọn tá àti ìfojú bí ta àtàwọn tá àti ìfojú àti ilẹ̀ àti ogun tí ń gbé gbé bẹ̀ tá a mọ̀ àti lè ta a àti lè ta a àti lè ta àyè mọ̀ àtàwọn tọ́mọ̀ àtàwọn tó mọ̀. kí àwọn akitimi táàgì náà bí bá fẹ́ bẹ́ẹ̀ lọ tí ó kọ́ ẹ̀ kí ni wọ́n fi bẹ́ẹ̀ náà lóbi tí ó kọ́ sọ fún ẹ̀ alhamdulillah mẹ́hìmọ́dù àbí mẹ́hìmọ́dù mẹ́hìmọ́dù wàlẹ́sàáyé wàlẹ́sàáyé táàgì náà bí lọ. àlẹ́bí yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú pé akí ọlọ́run ẹ wá máa wo bí tá a ti sọ akí ọlọ́run lórí ọ̀ tí wọ́n ń pè ní kíkí ìlà ọ̀rọ̀ yìí wọ́n lọ́wọ́ tí o lè sọ fún bàbá rẹ kí bàbá akíní akí bàbá ẹ̀yẹ ká lápá ní kọ́nà ọ̀rọ̀ àwọn tí ò lápá ní kọ́nà ọlọ́run kan sábà kọ́ ẹ̀ka ọ̀sán ìwé ìlẹ̀ ẹ̀rọ kan sí. Thank you. one